إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد أنتي أتتقى الله تبارك وتعالى المستحق للأمر كل كنا فصلت ما صفتنا كل من ولا عليك lórí rẹ̀ àti ọmọta arákùnrin wa jáàmù àrí àṣìrìkí láti ọmọbìnrin kan lọ́rọ̀ lọ́rọ̀ àtúgbẹ́ fún Ìṣẹ́sí ọlọ́run ọba subhanahu wa ta'ala wípé kí máa ń fi ẹ̀mọ́ ìṣẹ́ ẹ̀tọ̀ ó sì pè ọmọ lẹ́kùn ìyá àgbèlùmọ́ lè ṣáàrú iná ẹ̀sà ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run á fún ní ọmọbìnrin ó sì sọ ọmọbìnrin fún wa yìí wọ́n yá àgbèlùmọ́ lè ṣáàrú kúkúrò ẹni tó bá lè wọ ọlọ́run ọlọ́wọ́n fún ní ọmọkùnrin káwọn ìlú ìwéjì ohun gbogbo ọ̀nà ọ̀dọ́lẹ́sà àdékọ́láwọ́n sì fún yẹn ní akọ àpò òyìnbá ọmọ ìṣàwọ̀ àfihàn ètò bá dẹ̀wò àwọn àṣìlágbà ìjọba àríwọ̀n kọ́bíyọ̀ ọlámọ̀kan lọ́lọ́run tí olúkúlùkù lẹ́kọ̀ọ́ sí ní òfin ẹ̀mí mọ ọmọbìnrin ẹyọ kan tó bá wà ní ọmọ rẹ̀ náà ní ọ̀rọ̀ tó rán ọlọ́run ọmọ ọkùnrin kìkì kan ọmọkùnrin. ẹlòmíì ní ọmọkùnrin ẹyọ kan náà ló rẹ̀ yàkuyà ní ọmọ rẹ̀ tó ọmọ ọkùnrin kìkì kan ọmọkùnrin. ẹlòmíì ní ọmọbìnrin rárá ló pè rẹ̀ lọ́wọ́ àṣẹ lágbọ́n pẹ̀lú mọ́ àmọ̀tá rẹ̀. Ìgbòrígbò ọlọ́run yá ẹlẹ́mú wa ń tún lọ́ta àlẹ́mú. Ọlọ́run ló ní mímọ̀ ẹ̀yìn ìwọ̀n kẹtàn. Òun ló bẹ̀rẹ̀ nípa ọmọ tó tẹ̀lẹ̀. Ànábì ọlọ́run alẹ́sẹ̀ sọ́lá àti ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n pa níjó níyìn. Káànábì Mọ́sá alẹ́sẹ̀ sọ́lá àti ọ̀sẹ̀lá tí wọ́n ń fi mọ̀ lórí ẹ̀. Sọ́dọ̀ wọn dáhùn ìpè ọmọ yìí ara àti kò lórí ẹ̀jẹ̀ kékeré ni. Ní ẹ̀ bàjẹ́ yóò fún wa gba ìyá àti bàbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Wọ́n wá wò nígbà tó mọ̀ yìí ti jáde láyé ní ìsìn. Àwọn nínú àánú rẹ̀ àti ọlá rẹ̀ ilé fọmọ ní ìkẹyà àti bàbá rẹ̀ lọ́jọ́ ọ̀làdà. Ó jẹ́ sí yìí yòówù tó bá gbọ́ sí wa lọ́wọ́ náà ọmọ yìí burúkú sí ìdára lé ìdásẹ̀ inú ẹ̀. Ló ti ní àwọn Mùsùlùmí pẹ́ káta dé àwọn àṣìṣe kan máa ń bẹ fún wa nínú ìṣẹ̀lẹ̀ méjèèjì bí máa ń tọlẹ̀ láyé. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ òun ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí kábìmọ bẹ́ẹ̀. Ìbéèrè tí ó jáde lẹ́nu èèyàn bí ọba gbọ́ fẹ́ bímọ ló bèrè pé sọ́kùn ẹni sóbìnrin ni ọ̀pọ̀ àbábọ̀ ìwé ìwọ́lẹ̀ ìbí mọ́. Nígbà tó ń bẹ̀rẹ̀ fẹ́ sákọ ní àbábọ̀ ni. Tó lè já sí pé òbí kejì rẹ̀ ni tó kọ́ lọ́pọ̀ ọ̀dà nínú ìṣẹ̀rí rà. Wọ́n wá bíbí mọ́. Ó bẹ̀rẹ̀ ìgbé sọ pé wọ́n lè bẹ̀rẹ̀ ní arójú rẹ̀ àwọn ọmọ rẹ̀ arẹ́bẹ̀rẹ̀. Arórí rẹ̀ gbogbo ẹ̀ lárí wọ́n lè fi lè dá wa lóhùn báyìí kò sí ogún kùn tó ká sọ pé alhamdulilayi rabbil alamin lọ. ó ti fẹ́ tí òdì kejì náà tún bá tẹ̀lẹ̀ ìbéèrè tí ò sún ọ̀rọ̀ àwọn yẹn máa béèrè. ọgbọ̀n tí máa béèrè wọ́n bá rẹ́ jáde láyé ọgbọ̀n tó lọ́pàá. àsìkò ẹ̀kú. ọjà tó bá wà mọ ohun tó pa nísìnyí tí wàá sì lògùn gbogbo ìdìbò nígbà tó ń béèrè àwọn béèrè sí béèrè wọn. Ó dájú pé nǹkan tó tọ́ tó tọ́ náà wọ́n bá ní sẹ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ oníkàtọ̀ wípé ìnà lè lọ́ọ̀rì wà ní ilé ìjọba ti ọ̀rọ̀. Wọ́n lọ bá ọlọ́run bá wá sórí ọmọ fún mi. Ẹ̀jẹ̀ mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìjọsìn làwọn àti láyé. Kìí sì ń ṣe dídùn ní gbogbo ayé ọ̀jẹ̀ ní gbogbo gbogbo ayé ọ̀jẹ̀. Mo bá tún dùn, yóò tún máa dùn láàmì náà o, kejì ìkíní kejì èyí yòówù sí ìta ìwáyé. Aláàtàmá kàtà ara ọ̀tọ̀ ìjọ ọmọ àkọlọ́pọ̀ ìṣe nàrọ̀ ìṣe ìgbà rí àdúgbò. Mi ìdálójọ máa tèèyàn lásán àti kí wọ́n lè sìn mí. Wọ́n ti gbé kalẹ̀ ìjọsìn kọ̀ọ̀kan mọ́sálẹ̀ kọ̀ọ̀kan ní méjèèjì tí ó máa wá. Tó bá jẹ́ sí ìdùnnú bí owó ilé ìkòwò ní ká fẹ́ ṣe kọ̀ọ̀kan ìtọ́jọ́pọ̀lọ́run àìdá ìdàrí. Gbogbo pẹ́ta ọ, ṣùgbọ́n àkọ́kọ́ tó lágbára jù ní ká ṣe ṣúkọ̀ òkèkàn kàkọ̀kàn sí kí yẹn fi ìmọ̀ lórí mọ̀sánba dẹ́ta lẹ́ni rẹ̀ tuntun kì í sagbára mi. Bí àgbà kan kára fára, wọ́n ní sí yẹn lè lọ́dìí lálẹ́. Wọ́n á ń gbóni lọ fún tẹ̀lé, mo fẹ́ lọ fẹ́yàwó mi lóyún bèjì. Bàbá mi ọ̀dọ̀ pé ilé ò pé ara rẹ̀ yá. Ọmọ gbọ́ntọ̀. Ọlọ́run lè kádà bóyú méjì wá. Kí wọ́n fi ìmọ̀ rírì mọ̀ lẹ́bùn ká má jọ àwọn káàsì ní kan alẹ́ náà lóyún lọ sí ìjà lóyún lẹ́rẹ́ nǹkan tó máa ń lọ kọ̀ọ̀kan káàkiri ṣe fún yín ẹlòmíràn náà dé náà. Lápẹ̀kan, lágbàdo àṣùgbò tẹ́tẹ́ ìjọsìn bá ti dín nù bá wá báyìí. Àmà wáyé di nísà. Àlejò wa alhamdulilayi ọkùnkùn tọ́lọ̀. Wọ́n tún máa wá jẹ́ pẹ̀lú ara. Ìyẹn tó lọ́wọ́ mú. Ìyẹn gan wá ní ní wọ́n ká nẹ́ni sùn láti láńdọ pé ká fi kú pẹ̀. Nígbà tí sọ̀kan ti wáyé, ti tẹnu ti wáyé tó kún papọ̀ ara. Òṣìṣẹ́ tó lọ́wọ́ jọ́ níbi ìjìnà sọ fún ìgbẹ̀rẹ̀ yóò fi sòrò lẹ́yìn ni ó tó sọ̀rọ̀ sòrò jáde. Ni ó tún gbégbé fẹ́rẹ̀ kájọ bá kọ̀ tó yẹ̀ sòrò. Tó ní sọ pé ìdára ti wí lẹ́mìí, àtúnkà wọn sọ kó wá kára, ara rẹ̀ ìnáwó gbẹ́sẹ̀ òun náà là yóò hàn tábìlì sọ̀lá rẹ̀ sọ̀lá sọ pé kò lòkù lẹ́nu ọ̀rọ̀ ìhìnà tó ń di àfi ìsọ̀tẹ̀. Gbogbo ọmọ yóò kó lòkù lẹ́rẹ̀ Hàtà lọ́kàrà ọ̀ǹtà kódà kò jáde. Ó ti kọ́mọ yẹn gbogbo ìsìnkẹ́ bàbá rẹ̀ ti àfi ìsọ̀tẹ̀ pẹ̀lú ẹrẹ súnnà tí wọ́n bá fa fún. Àbẹ̀rẹ̀ àrísà àwọn ìlànà nínú àdéhù kàrà wípé àwọn òun nífẹ̀ẹ́ sí alẹ́ àkọ́rọ̀ ṣùgbọ́n wọ́n lànà àkọ́rọ̀ kan nínú ṣẹ́kù alóyè jẹ́ ohun tó ń bọ̀ lórí ọmọ ṣùgbọ́n wọ́n bí jọra wà tó ń kọ́ pẹ̀lú alẹ́ àkọ́rọ̀ ẹgbẹ́ náà ìmà wọ́n fẹ́ kí ẹ pè kíní nì ní alẹ́ sí kásù káwé tẹ̀lé àtò káfíìn ní ẹrẹ tá a fi ń sin lọ́wọ́. àbí ká pè lẹ́rìn tí àádùúgbò. Àyè mímú gẹ́gẹ́ àfi ìsinlọ́ ọ̀pọ̀rọ̀ fún gẹ́gẹ́. Àwọn tá a fi ìsinlọ́ ń pè àjọ́bù àìláàdà. Ìpínlẹ̀ wà láti wọn náà sọ fún àlè àlè ìtàlè ọ̀sẹ̀ ọ̀rọ̀ àlè. Ibi sọ́nà ní sọ́lá rẹ̀ sọ́lá. Gbogbo ayé ń sàlẹ́sà pẹ̀lú ọ̀kan tó kẹ́yìn gẹ́gẹ́ bí ìtẹ́jẹ́ mọ́lẹ́bí rẹ̀. Àlì ìbùnà bí tọ́lì lọ́jọ́ lọ́wọ́ fún tó bá ti ẹ̀wà. Ẹ̀rẹ́ àwọn tó wà nínú àkọ ìdàmì yìí, ọwọ́ ayọ̀ nǹkan lè jáde. Nínú dájú sọ́lá àbálá sọ wà sọ ìgbé láàrin ọgọ́rùn-ún wọn padà á lọ́wọ́ ìrìnlá. Ìgbésìnà sáànù ọlọ́run kọ́ máa jẹ́ ti Títẹ̀ yẹn ló fi kí àtiwà wípé àna àpá àìdáradá. Ká tó ń bú nǹkan tó ń wú ẹ̀rọ ìjọsìn ni. Kọ́lá ti ní ẹ̀ ń tẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ wáìdí rẹ̀ wọ́n. Àrẹ̀bí ẹ̀ ń wá àpẹẹrẹ pẹ́ o. Ọ̀tọ́ mẹ́rin ìta wa ń pè ìta níta ní ìdí rẹ̀ lọ́pẹ́ kó lù wọ́n lẹ́nu ọ̀rọ̀ ìrìnàjò ní àkókò kẹ̀kẹ́. Kí o bọ̀ ọ́ láti kọ́ àyẹ̀ dẹ́kun ìsìnkọ̀ tó bí rẹ̀ tọ́mọ náà ìsìnkọ̀ tó bí rẹ̀ pẹ̀lú ẹran súnà rẹ̀ pàpàpà. Ẹran bá pàdé kí wọ́n tó gbàgbọ́ àjọ ọmọ sáàdì àyè wọ́n máa pa níjọ́ kejì kan bì. Àwọn ìsìnkọ̀ wọ́n sáré ọ̀rọ̀ ìsẹ́gbọ́n. Wọ́n lè fi kí ni wọ́n á fún lórúkọ tuntun. Ìyẹn lè fara jẹ́ ìyẹn lè kan ìgbéyàwó orúkọ náà sọlá kan ọ̀sọ̀lá tó tẹ̀lé àwọn sí nìwọ̀lẹ́mà síkà tó túnmọ̀ ìyàwó dáadáa fún bá ti parí rẹ̀ bá ti dé tó ọdọ́dọ́dún àdínà ká má jẹ́ ìyàwó kọ̀rọ̀ ọlá pèjọ láti náà máa ń fi mistake lọ́dọ̀ wa iná bá fábílé kò ní ti wà nínú ọ̀dọ̀ kan ti ọ̀. abilékọ náà dẹ̀ ní òwúrẹ̀ jábílé kan fẹ́ni tó fẹ́ tẹ́lẹ̀ ń bẹ́ sí wọ́ ìwọ́n lẹ́ẹ̀ gbé tòkun nínú àwọn ọ̀gbẹ́gbà mọ́ ràjà tọ́jọ́ ní ìmìnà ń gbé káàkiri bí ọkọ̀ títún ara wọn sì ti ra àwọn èbí mi ó tó ti gbọ́dọ̀ wọ tèmi náà ọmọ tó gbé tó gbọ́ wọn náà náà gbé títún gbọ́dọ̀ bẹ ó sì yàwó ẹ̀ nọ́mà ó dà kán lè gbéyàwó tá a rí sàánú sọlá sọlá ti tó jẹ ìgbéyàwó tó tó kù ara abilékọ ló fi mú báyìí mo lè ní sẹ́nu mi kù sá ọ̀rọ̀ bí ọmọ rà á ta ó ti fẹ́ sẹ́nu wọn àrí tàbí tẹ́lẹ̀ Kótó ni pé aláàtàbákà ọ̀tà ara ní kóòtù sára ìsàmọ̀ wá wọ́n wá padà so ìgbé ọ̀ká nílò Muhammad sallallahu alaihi wa sallam. Wọ́n bá dára pé pé ọlọ́mọ akọ́bọ̀ mi ní àgbẹ̀ ìbọ̀wọ́ tán yóò Tó nípa bẹ́ẹ̀ àwọn ilé fẹ́ràn ẹgbẹ́ ilé fẹ́ràn sàlejò nàbí náà ìtọ̀ ní ìgbà ṣẹlẹ̀ àìsàn látò sàrà ó lè máa sàpàtà ilé fẹ́ràn ìyàwó ẹgbẹ́ rẹ̀ lè fi lé kó fẹ́rẹ́ kì í dáhùn pé ní sínú wọ́n pè ní wàkíyà ó lè fi mọ́tà dé kó fẹ́rẹ́ àbí ọmọrán wọ́n pè ní nàkíyà àwọn àpèjẹ́ pọ̀ rẹpẹtẹ ó kẹ́lẹ́ pa àpèjẹ́ kó tó lákàkọ́ pẹ̀lẹ́ fún akájẹ́ wọ́n wá ti di pé ìyá sísá kàyé ti pé pọ́ọ̀tì ìyá pè wúrẹ́ àwọn káàmì tó pè wúrẹ́ tó bì bí ẹ̀fọ́ mọ́ ìyá lọ́wọ́ wọ́n ní káàmì ti képe fún gbogbo ayé pé kò ní ní ẹ̀sọ́ láti wọ̀ ní sókí wọ́n máa ṣe àyà wọ̀ máa ti ìlà ìrọ̀rùn ti àárẹ̀ ní láṣẹ orí kẹlá وبذلك أمرت على أول المسلم. إذا نبي كده مبايعين ìjọ sàláàtì gẹ́gẹ́ bí ìrún mi ọmọ sòkì ayẹyẹ bí ìhàjì ẹran tí màá máa pa ọmọ ṣẹ́yà ìgbésí ayé mi ọmọ márùn-ún tí màá fi kú lòlá lọ́wọ́ bí ara ní ìtọ́lọ́run nìkan ni màá fi ṣe. àṣàlí kalẹ̀ àkóso ogún bọ́lọ́run yà ọ́ òbíkà nígbà omi òkú ìyẹn wọ́n pa ní láṣẹ rẹ̀ wọn ni àwọn ọ̀dọ̀ mùsùlùmí ní làkọ́kọ́ ẹni tó ti wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀. sọ nípa bẹ́ẹ̀ nínú ìjọba àti pípẹ́ lórí ipa àti mọ́ òun ni ká pẹ̀rẹ̀ ní ọjọ́ ọjọ́ òbí kápá ìfọ̀nà ọ̀dájú bá ti pẹ̀rẹ̀ kọ́lọ̀kọ́jọ́ alẹ́ sì fún wa. Ilé bí bàbá fẹ́ pẹ̀rẹ̀ ẹ̀ náà lórí àjọ àtàṣù. Wọ́n máa sọ wípé kí wọ́n fi wọ́n ta pọ̀tà nínú mi. Ìwé bá wípé Ọlọ́run àhàrà àgbà bí ọ̀tọ̀ ló tó àwọn náà láti ọ̀pá àwọn àgbò ẹ̀sùn wọn ní ọ̀wọ̀ àbájá sórí tó bìlọ̀ yàtọ̀ sí káàkiri àpá ọmọ ẹ̀tù ẹnìkan kà lọ́tọ̀ ẹnìkan kà lóṣù tàbí kan sọ ọ̀bẹ sílẹ̀ kó ọjà méjì sẹ́rí àti kẹrin wọn ti kárí ọmọ orúkọ ọmọ ọmọ kẹta gbọ́dọ̀ sí òmìnir wọn ni ọmọ wọn máa jẹ àti máa yìí àìsàn ìmẹ́ni tí ọba yìí kọ́kọ́ yìí ọkọ̀ dáadáa ọ̀ ẹ̀rọ ti gbé fún mi nígbà tó wá rí mi rìn ẹ̀rọ pé mi náà nìyí arábí tìjà ni mí àmìsábí tìjà kò sì mọ translation eh, translation kúrò láàárín ìkọ̀kún ní ìdí correct. Ǹjẹ́ ìfún ọkọ̀ ti di KS M W A kọ́dà wọ́n lè dà tó bẹ̀ àsùnmá kò lè dà tó bẹ̀ as ẹ bọ́dún a wọ́n lè dà tó fún òun ní ìkẹ́kẹ́ kan. Ìwọ̀n ní ń jẹ́ jámọ̀ fún ọdún pẹ̀lú Kismọ̀ Kismọ̀ lórúkọ. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni wọ́n pè ní Asma àwọn orúkọ. Ṣùgbọ́n àjọyọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí pé àsùnmọ́ ìwà àpò àyẹ̀lú orúkọ àìsọ pé báyìí ní ìṣe ń bẹ̀. dípò ṣe pẹ́ ní pàtàkì tí ń yé kọ̀ọ̀yàn lọ́kàn ọ̀ lòdì á máa wádìí kí ní ìtumọ̀ rẹ̀. wọ́n á ti fẹ́ nígbà wà fún máa tẹ ọmọ rà ilé kí àwọn orúkọ ìwọ́dà ó gbégbéré òun fẹ́ sọ fún ọmọ rẹ̀ gẹ́gẹ́ ní ọ̀nà rẹ̀ láàbù. àsùnmọ́ ìwà wa kò ní ìdùnkọ̀ máa sọ pé àwọn orúkọ àwọn ọ̀rọ̀ tó ń jẹ tó ti dé dáa bá ti túnmọ̀ rẹ̀ yọ́ kàbùkù inú ẹ̀nà ẹ̀lẹ́rẹ̀ súnà àwọn bàbá wa àwọn yá ayé dìbọ̀ mẹ́rì pé wọ́n bá fẹ́ sàlàyé ẹ̀rẹ pápá lẹ́gbẹ̀rún kí ẹ̀rẹ tí wọ́n gbèrò ẹ̀rẹ súnà ẹ̀rẹ súnà Kí o bá ní ọ̀rẹ́ tú ẹran súnmọ́ yẹn, àwọn èèyàn yìí fẹ́ fẹ́ fi gbọ́. Ẹran ìlànà ẹ̀fẹ́ fífá. Káwọn èèyàn bá ara láàmú má tu. Àti kí o pè é láwọn bàbá tí máa ń wí lẹ̀ pé ẹran súnmọ́ tí wọ́n ti pa súnmọ́ náà súnmọ́ jẹ́ ìlànà lọ́bì ló ń jẹ́lẹ̀. Sọ̀lọ́lọ́rùn àríwáyé sọ̀lọ́. Àsùnmọ́ ọ̀kùn ẹni ńlá ní jẹ́ àsùnmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa láti àwọn obìnrin. Ọkùnrin náà lè gbọ́ lọ́yí, ìgbọ́ ọmọ náà lè gbọ́. Nítorí bí a fi ọmọ yìí ní àsùnmá tàbí òyà lọ tàbárùkà, tàbárùkà, a fi ń wá ìbùkún mi. Nítorí ẹni eré tó ti jọ bẹ́ẹ̀rẹ̀, ó sì ta ohun tó bá nínú ohun tó ta, ó tàn nígbàdí ọ̀run àyà Ẹ̀yà máa bíjọ àbìbọ̀kẹ̀. Àwọn ẹni irú ó yẹ ká máa gbọ́ ń pa wọn. Káwa náà fi lè jọ wọn. Àwọn èèyàn ń gbọ́ nípa àwọn ní ẹ̀wọ́n tí bọ́ọ̀lù tó ń wọ́n Ẹlòmíì kò gbọ́ rárá látàrọ̀ kílẹ̀ tó ológun mẹ́wàá ọ̀ lórí fóònà ọmọ àdárẹ̀ ẹ̀rọ láti sọ́ra ìdílé bàtà máa ń wà ìfigagága ìlọsíwájú ìdàgbàsókè ní ìrora fún ọ̀rọ̀ nǹkan wọn ju pé láti

صلى الله عليه وسلم ẹni tó lọ́lá jù nínú gbogbo ilé ayé yìí nílẹ̀ ẹ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam àṣàdé ipò tó ga pọ̀ mọ̀kọ́rọ̀mù sọ̀rọ̀ kọ́lẹ́ lọ́pẹ̀ ní àṣọ̀háàbí ìṣọ̀kọ́ ni wọ́n ìṣọ̀bìnrin wọn àwọn ni màá láti yá nàbí ya sallallahu alaihi wasallam màá màá nàbí yí wọ̀nà tààlà ìmáàlì yìí. ẹni tó pàdé ànẹ́bí sallallahu alaihi wasallam ó rẹ̀ nígbàgbọ́ ó tún wá kú sórí ìgbàgbọ́ yẹn. Bẹ́ẹ̀ ni Mọ̀sẹ́sẹ̀ làṣọ̀lá ni alaihi rahmatullah ó ní wọ́n lọ ọjà kánìyàn láti rí ìgbà. Kódà kọjá sí fẹ́ ni ẹ fún ẹni Ìsìláàmù tún padà bẹ́ẹ̀ ipò yẹn tó ti padà sọ́wọ́ ènìyàn. Àwọn ni yíga. Kódà kẹ́lómi kẹ̀sì ẹ̀rá ànẹ́bí náà ọ̀tọ́ rí nígbà rẹ̀ wọ́n ní kójú ìgbà rẹ̀ ti ṣe ní kò rí sán kìí ṣe iṣẹ́ ìkànfẹ́ wa àbá àtọ́sí àti gbogbo ilé láti dá wà káàkiri gbogbo àríkò tó àtòrí tí ò kàn. tó nípa bẹ́ẹ̀ àtọkùnrin wọn àtọkùnrin wọn ẹni ńlá ni wọn. Ọ̀nàdẹ́dà ni òlà ìṣẹ̀lẹ̀ bí ilẹ̀ àdọ́gbà kọ́dì ìdáhùn tẹ́lẹ̀. Àwọn ẹran náà fi kọ́ náà pẹ̀lú mọ́lẹ̀ wọn yẹn òun ní kọ̀ọ̀sán kọ́ọ̀sán ẹ̀rí. Ẹ̀yẹ̀ ń wá. Ẹ̀yẹ̀ náà láti gbọ́dọ̀ máa wò láwòkọ́ sí. Ó jẹ́ gbàwọ̀ kẹfẹ́ orí mọ́kà níjọ ní wọ́n sọ fún àdájú sọ̀rọ̀ ọgbọ́n àlejò ọ̀sánlá. Ìgbé kọ́lábà nábì ní ibi táwọn mọ̀lẹ́kọ̀ ń sọ kalẹ̀. Wọ́n máa bá wa sọ̀rọ̀ ìfẹ́ ìdìbò tó ń sọ̀rọ̀. Ọlọ́run Aríkà Lórí Sọlá Àtàládá ọlọ́run ìkẹ́. Ìlàkánà tẹ̀lá ọ̀pẹ̀mọ̀lá ìkà tọ́lẹ̀ ọ̀ṣọ́nà ọ̀pọ̀ ìdí. Káàkà ọ̀mọ̀lẹ́kà wà lórílẹ̀ tọ́rùn yìí kọ̀lẹ̀ kùtù báyìí. Kàníṣàn àléhì ní àṣàná yìí. A ti sọ̀kalẹ̀ fún wa láti sáńmà ẹni tí ó jọ̀rọ̀ bọ́lá kan ọ̀ṣọ́nà. Mọ̀lẹ́kà tó ń lórí ìdíjẹ́ láfọ̀kà ìṣòwò Ṣé mo fún bàbá bá ń gbọ́rọ̀ bí irú ìyá wa àsùnmọ́ àdá ìyá dáadáa àsùnmọ́ àdá fẹ́ máa sọ̀rọ̀ wọn. Àwọn ń gbọ́rọ̀ ìdí ìyẹn ni wọ́n. Ìgbésì làwọn náà ẹjẹ́ wa náà yà gbìyànjú. Àti káwọn obìnrin kan sì fẹ́ fún láàpù yàtà láyé. Bàdà ní sọ̀rọ̀ àtàlà sọ àwọn. Àwọn káàkiri àwọn àwọn ìjàlè kẹfì rẹ̀. Àwọn ṣùgbọ́n wọ́n láti lẹ́kùnrin ìmìnà ìyọ̀sá àwọn tó kí wọn ẹ̀kọ́ nínú obìnrin nígbà Maria nípa ìnáwà ìyá àtẹ́bí àyíká tó ń pèlú Jésù. Gba Áṣíà àti Áṣíà ìmọ̀ràn tó ti àwọn ìyàwó ti àwọn ọ̀daràn. Ìgbésẹ̀ wọn ni wọ́n fẹ́ lọ Àìsá. Ọ̀làdúrà lẹ́fọ́ Àìsá. ìpàdé ni àlá sáré ìpàdé wọ́n dàbí àjùlọ láti gbé fún àtẹ̀yìn tẹ̀yìn tí oúnjẹ náà lọ́wọ́ wọn ní tẹ̀lẹ̀ pọ̀. wọ́n bu ẹran gbogbo ńlá máa fi bu ẹran tí ó fi sọkùtù òwò yẹn lọ́wọ́ àti pèsè. wọ́n tún wá gba fúláwà sígbà tó bá jìnnà dà wọ́n mọ̀ wá rò. kẹ́sì wa náà fi ń gbọ́ inú tiwa náà tó àti kọ́mpútà lọ́dọ̀ wa. inú tiwa náà tó ẹran yìí ò nílé ìgúnnú. ó fi wá jìnnà ó ti sọ wọ́n pa ìwọ́sà sí wọ́n ti kó káwọn àwọn ẹni táwọn obìnrin lè ṣàwòkọ́ sí rẹ̀ láyé wọ́n àsùnmá bí ti àbẹ̀ ìtàkì káwọn lè fi pe ọmọ wa ní àsùnmá. a ní jẹ́ àsùnmá àwọn ní ìyá àtúnlá àlùkò sí ìyá. ara mọ́kà ní ọdún jára rẹ̀ dínà ìyá sàlẹ́fà ní ọjà tí fún ìyáláwà Àìṣà ọ̀rọ̀bìyànláwà Àìṣà àwọn olókú kẹ́yìn nínú àwọn obìnrin tó lọ́dún jíra tẹ́lá tẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àrẹ́hẹ̀ ọ̀sánlá ọ̀sánlá rẹ̀ ní sọ́pẹ̀ ní àtìmá àdéhìí kọ́tọ́wà máa súnmọ́ sí ìdájọ́ ìjẹta ọ̀káyì kan ní okùn méjì àsùnmọ́ olóògbé àmọ̀lá tí ọlọ́run ni pẹ̀lú sí owó rẹ̀ ẹni tí máa ń dúpẹ́ ni olùjọsìn ni ẹni mímọ́ ni ọlọ́rọ̀ ni alápọ̀nlé ni akẹ́lẹ̀ lọ́bẹ̀ ọlọ́run àgbà. ó pọ̀ ṣàtúnwò sí nínú àṣìṣọ́ rẹ̀.

Bẹ́ẹ̀ ọ̀dọ́ látọ̀rọ̀ ní ìsìn tí mo bá mọ mẹ́wàá, àwọn ọmọ karùn-ún ni tọ́jọ́ wá ti kọ́ mẹ́wàá lékejì bẹ́ẹ̀ jẹ́ àkọ́jọ́ sọ́tẹ̀ ìjọba àti tí mo ní lẹ́yìn ọmọ bí mẹ́rin kan tó ti wà láàrin wọn. Káwẹ́ sọ̀rọ̀ pa àkọ́bí tọ́jọ́ ọdún mẹ́wàá, òun làlàyé kà ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ àwọn kan tó ti tẹ̀lé, wọ́n ti tẹ̀lé, wọ́n ti tẹ̀lé ọ̀rọ̀ ajá sí wípé ẹ̀rẹ́ ẹ̀sìn ń dáadáa jẹ. Lápẹẹrẹ ni wọ́n bí àṣùmọ́ lẹ́yìn àwọn tẹ̀wà bí àìsà. Ìgbà tó wá bí àìsà yọ, àwọn arìkọ́jọ́ wà ní bẹ́lá rí àìsà ti kà ní ọ. Àsìkò yìí, ọ̀rọ̀ márùn-ún mọ̀ fẹ́ yẹ̀wò nípa rẹ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́, àsìmọ́ rẹ̀ ìbáàdà ní ọdún tó. Olùkọ́ ti tọ́lọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin méjì wọ́n fẹ́ kéré náà ìbáàdà. Kódà gbígbọ́ mọ́sálásí ni àwẹ̀ ilé nù obìnrin ti lọ́lá òde wọn fún ọ̀sá sí pẹ̀lú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin. Kódà ló ní ọ̀bàrà kí mọ́ mi. Alábìnrin náà bá ti jáde látara ah. àká ọwọ́ lílé táwà. Gbogbo àyílá wọ́n ti sí pẹ̀. Àlàáfẹ́rẹ̀ wọ́n ti dé ipò. Lẹ́yìn mọ́sílẹ̀ àti káàtọ́ la tó gbá apá àtòlé látàkẹ́ ìyẹn lọ́wọ́ àti lójú ẹ̀ hata waje wangu leo. Salati nani? Kullu kiasi kari. Alwaledi. Ibn Zubair rahimahullah kuni ni rudi wizatu tarata Aisha àti Asma. Bada mide jo babo. Kuni sari Aisha. Kima ri kapoto nafu. Bẹ́ẹ̀ni lórí owó kankú kan ní ọ̀sẹ̀ mẹ́yìn tí mẹ́ lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n àti náà ló ọmọ wa ta pẹ̀lú àti náà yẹ ní dídé kọ ní kúrò ní láàpọ̀ akẹrù ṣe ẹrù ìyá àkọlẹ̀ ní gbọ́dọ̀ kẹta mọ́tò náà gbogbo nkọ́lá ní àtìkọ̀rọ̀ lóbi náà ni. olùtọ́jú ọmọ nǹkan fún ìtọ́jú ìṣẹ́gun lórí tó ní ilé ìtọ́jú. Àwọn ẹrú tó bá sì ní kápá lórí wọn, àti wọn lẹ̀ lọ pẹ̀lú kò. Yé lápò ní kan ọ̀rẹ́ rẹ̀, wọ́n ti mọ́ bẹ̀rẹ̀. Mo tún wá sọ pé àtìmọ́ olùjọ́sìn ni. Olùjọ́sìn ni. Àwọn ìwà gbọdọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n fi bàbá wá. Olúmọ̀ lọ wọlé láti mọ́ ìdíjọba ó kí lọ́wọ́. Mo wá bá ti ń káyà kan kí láyà yẹn. Àwọn kan wọ́n wọ Wọ̀kọ́nà àdáàbà sàmú. Ọmọ píkà lọ́rọ̀ ni o. Ọlọ́run sì jẹ́ra fún wa, wọ́n ń sọ wa kúrò ní ti ìyà tó gbẹ́nà ìyá náà. Àwọn ẹ̀rẹ́ sí ní ti àwọn òbí láì fi náà náà. Èyí mọ̀ ń wá sọ ọlọ́run kúrò níbi náà. Àwọn wà ní mo wá dúró, ìyá ó kírun lẹ́nì, ìyá ó Ìyá bá tọrọ ọlọ́run tó ó sì wà lórí ìbò òun bá lọ ọjà tóun fẹ́ ní ọjà gbogbo tóun fẹ́ rà wúrà dé òun kú bá yà fìdí káyà nìyọ náà ni ibi títọ́ sí àsùnmọ́ àtọ́kẹ́ àwọn ìyá ọlọ́run tó dára àyà àsùnmọ́ ọ̀rọ̀ kejì alápọ̀lé yẹn ó sì kọ̀ọ̀lọ̀ sí ẹ̀rí alápọ̀lé ni ó tún tó yẹ̀ sí. kó láàbẹ̀ rákọlẹ̀ yẹn. wọ́n nígbà pípẹ́ àlàkàìṣáàjì tó ní ọdún nínú àwọn ẹni tí wọ́n ti darí ilẹ̀ ráńkì fún ọdún ọtí yẹn ó sì pa kúkú rọ pa dúró nínú àwọn ẹni tó pa nígbà yẹn ọmọ ìyá yìí lọ bẹ́ẹ̀ bá ń pẹ̀lú láì fún oṣù bẹ́ẹ̀ ọmọ ẹ̀sìn náà. ìyá yẹn wá ń sọ fún ọmọ rẹ̀ nígbà wàhálà yẹn lágbára ó ní yàgò lẹ́yìn ọkùnrin ọmọ mi. àyè ṣì fẹ́ rí iná lùsẹ̀mí nísẹ̀mí alákọ̀ọ́lé yẹn wọ́n mọ̀ sí kẹrin ìmá kú tọ́ bá kú nípò ẹni tí ó lákọ̀ọ́lé láyé àkóso kẹlifọ́ọ̀mù àṣìyà àwọn tó ń fi sílẹ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ kọ́ lẹ́wọ́ nǹkan bá gbà ní ẹ̀kọ́ ó sì ìyá ó di akíkẹ́jú gbogbo àti ọmọ rẹ̀ ní àti. ìjọba wa ní kẹfà jáde padà tó pa Abdullahi bin Zubairu ọmọ rẹ̀ tó jẹ́ àlùkàlí ìkàtà. Ìyá ń sọ pé Ásùmọ́ ní bùkátà sọ. Ìwọ̀n ìyá ọkọ̀ ọpọ̀ mú ìyá wá ní. Ìyá mi tó ní bùkátà sí. Ó ti fọwọ́ rẹ̀. Ìyá wá ní. Ìyá Ásùmọ́ ní láti lọ́sùn láti lè ó ní ilé ìyá rẹ̀. Ọmọ mi sọ pa ní mo bí. Ó tún wá lọ ká ẹ láti ilé ìlú. Ìyá ní bùkátà sí ọ̀hún ṣùgbọ́n mo fẹ́ fún ọ lọ́wọ́ fẹ́ gbọ́ tó ti ṣe ọlọ́run ọba sọ sọ̀rọ̀ mọ́ àwọn àlejò tó lọ. ó nínú fámìlì rẹ ọ̀pẹ̀sà ẹ̀ báwọn ẹni ibi méjì kan àtẹni tí ó máa pààyàn pàkópa. Sàámù kẹ̀dà àbẹ́ni tó gbọ́ pàwọ́ yẹn àkọ́dọ̀rọ̀ àyìnlá ẹ̀wù àwọn abìrin lè rìn òun náà ni àlùmọ̀sítọ́rọ̀ ìfọ́kànlẹ̀ àti ìrìnà tó ń fi parọ́ tó pẹ̀lẹ̀ láàrẹ́bí ṣùgbọ́n àpààyàn láàrẹ́bí wíìlì àáńkà ìwọ́n gẹ́gẹ́ ni nítorí kàmà jẹ́ àjùbò ni wọ́n tún àpárárá ó parí ọ̀rọ̀ àṣẹ̀kù kàtàrù ẹ̀kún fíyàn nílẹ̀ kọ́nílà tí kìtìnà rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ń dòní àwọn ọba ánà ìtùkù máa lè kọ̀rọ̀ bí ọlọ́run àìsí ìfẹ́ eh, àìsọ́ọ̀dù pa gbogbo pa gbogbo kí ni lábẹ́ bàbá ní ẹ̀jẹ̀ ń sọ fún yín ìyẹn ní ìlú àdúrà náà àmì ó máa ga jù ní lọ òní yóò fẹ́ pé ẹ̀mí máa pariwo pálásẹ̀ kan burú àfikún sí àtúntò ìdí ọwà lẹ́yìn rẹ̀ ó burú jù wọ̀ sẹ̀rí ìtòrò ní nàbí di ikùn sọmọ̀lá rẹ̀ sọ́lọ́ tó bá lẹ́yìn ọdúgbọ́. Àgbéjú àwọn ènìyàn ń wọ́n yọ̀rọ̀. Bàbá yìí ti dàgbà. Ẹ̀rọ̀ bá mẹ́jọ sáájú àfáàdà ṣùgbọ́n bá wọn jẹ́ mi ìlú fún ẹ̀ ní ẹ̀dẹ́gùn ó lé lọ́dọ̀ ní ẹ̀sùn tó kú. Arúgbó ní ń sọ̀rọ̀. Kọ́lánà bọ́dọ̀ àfá. Kọ́lọ́dọ̀ àfá. Òun ni Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan Alhassan ọkùnrin àjájì lórí ó sòfò yìí ní tó takó gbogbo pẹ̀lúgbò àmá ẹ̀rẹ́ bá tó dá ọlọ́run yìí pé ní kí lọ̀rọ̀ àtẹ́rù nípa ẹ̀rẹ́ ó pọ̀ sí kòkó jàtẹ̀rù ó bá jáde àwọn òun látọ̀dọ̀ ọlọ́run kì í ti dà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ jáde ọlọ́run àbápadà ẹ̀sìn sùúrù ni ṣùgbọ́n bó bá já sí pé dẹ́sẹ̀ ni ó sì ti fọ́nà ọkùnrin ọ̀sẹ̀ yìí kẹ́yìn náà ti lọ̀rọ̀ gbogbo àrà ní òjò tẹ́rí ní ìyá àti bàbá rẹ̀ ní òjò ọmọ ohun tí ń sọ. inú kà nítorí tí Al-Hasan al-Basri ìyá rẹ̀ ọmọ ọ̀dọ́ ó ní ìsàlámà ní mú orúkọ rẹ̀ ní kọ́lọ́ òun ló bí Al-Hasan al-Basri bàbá rẹ̀ yansáàrù ní kọ́ bàbá rẹ̀ ẹ̀rú ló jẹ́ fún afáwọn sẹ́yìn sáàdì lọ́bẹ̀ ọmọ rẹ̀ ní ọdún ìfẹ́ gàdá ni wọ́n bá tẹ̀lé arákùnrin kan ó lóun ó ní ìfẹ́ wọn tó ń fi lọ fẹ́ fẹ́ fẹ́ Kò sí èsì burú sí Buhari sí báyìí. Mo fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí àwọn ọ̀tọ́ pa àwọn lọ́jọ́ wọ́n àwọn àṣàbí kọ̀ọ̀kan. Ilé ìmọ̀ burúkú gbà ni ọ̀. Mo lè kí ìdè. Kò kí ìdè. Àwọn tẹ́ta nípa àṣìmá àṣìmá ó mọ̀ ìjọra. Àṣìmá ò nípa ìjọ kẹjẹ nìyẹn. Ó tún wá ní kí wọ́n máa ní gbàgbé. Wọ́n ní gbàgbé wọn di ó ti jẹ́ lọ́nà tó fẹ́ kí ìjẹ́ gbé páàkù lọ sí nàìjíríà. ẹ̀rọ ariwo tí wọ́n fi di ẹrù yẹn ní àìjẹ́ àti ẹrù yẹn kò sí wọ́n fẹ́ fi fún. abátìrì ní kí ọmọ wọn àsùnmọ́ àwọn ọmọ táwọn òbí sọ ní kò sí. kí ní okùn tí àwọn obìnrin máa ń so sí jàdàbí àlè àwọn ìyàwó ti máa rántí. ó ti mú ni ẹmọ ẹgbẹ́ ọ̀kan náà lóbìnrin máa ń ní ọmọ ìyá sí níbi. wọ́n fi tẹ̀sọ́ ẹ̀rù ó ta sọ ilé àgbè yẹn láti gbà yẹn bá a ti sọ ní ìzáàtò nìkan ọ̀pẹ́ wọ́n lànà ìjọba okùn méjèèjì rẹ̀ tó fi jẹ́ ọ̀tá àti lọ sí màtínà yìí ó kú ní ó gbé ọ̀rẹ́ gẹ́gẹ́ rẹ̀ kó jẹ́ wọ́n fàdá. lẹ́tà ní ìka tó fẹ́ mú lára náà a fẹ́ sẹ́ǹdẹ̀ sí gbogbo obìnrin ayé. iṣẹ́ ayé ọkọ iṣẹ́ àti ìgbà ẹ̀yìn Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà obìnrin olóró ìdúró tí ó ti tẹ́lẹ̀ ọkọ̀ padà ló ti ọkọ̀ kẹ́yìn. Ọkọ̀ mi ti aláṣẹ ọkọ̀ mi ti oníranù. Òwe àwọn ibi tí ọjà àlága ó ti mọ̀ ní gbogbo sẹ́yìn wọn. Àbá ẹni látọ̀gá àríkà mẹ́mẹ́ láti àwọn olè dáná. Àṣìmáà ló ti ọlọ́run àgbà. Ó yẹ ní sùnmọ́ òrùn fẹ́yìn, sùnmọ́ ẹ̀sìn yẹn wọ́n ká papọ̀ fún. Àtúnlọ lómi méjìlá ìjìlá, èmi ni mo tún máa máa ṣe break, ẹ̀wọ̀n ṣe wàhálà. Màá tún wá rú ẹrù bíbíbìbì níbi tó jìnà. Ó jìnà náà, bíbí mẹ́rin mẹ́ta mẹ́rin ìjọkàn ọ̀rọ̀ ìjọ ní orílẹ̀ mo bá pàdé ìjọba àwọn ìṣọ̀lá rẹ̀ tó lá ọmọ ẹlẹ́wà pẹ̀lú ọ̀ ìjọba náà wọ́n ń tèmi tó ti kó wọn ajé pẹ̀lú ẹni rẹ̀ tó ti wà tèmi ọmọ wa wọ́n tí ọkọ̀ ní àti orí rẹ̀ sí máa ń jẹ ọlọ́run ara ìgbà tó di bí ẹ padà délé ọsàn kọkọ ọ̀rọ̀ ọkọ̀ sílẹ̀ ó ní ìṣòro rẹ̀ wá ah, ní Ẹ̀rẹ̀ tẹ́ ń gbé yẹn sọ̀rọ̀ fún mi. Fún mi lọ́dọ̀ ní ju kó jù sí ọlọ́run ọba kọ̀ọ̀kan pẹ̀lú ọ̀lọ́. Gbogbo padà ti jẹ́ àbáṣọ̀sì tí kì padà fún lọ́mọ ọ̀dọ̀. Kò sí ọlọ́run ọkọ̀ pẹ̀lú ọ̀lọ́run. Ẹ̀lẹ́ ọkàn ó ti ọwọ́ wa. Bẹ́ẹ̀ náà, ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tá a kún lára Àṣùmọ́ Bíjọ́ Àbí Bẹ́kẹ̀rẹ̀ Ọlọ́dì Ọlọ́run láti jẹ́ kí gbogbo àwọn ìyá ọlọ́mọ náà kan ní alákìndì ìyá yìí nípa ìṣẹ̀lẹ̀ ńlá àwádáwà máa ń gbọ́ ìṣú eh, Islam dáadáa ìṣẹ̀lẹ̀ ńlá ní ìṣẹ̀lẹ̀ ọmọ rẹ̀ ní àpẹẹrẹ ìdìbò náà títí di pé wọ́n fi kú tán ó sọ àwọn àsọ́lẹ̀ kan tí wọ́n máa sọ pé kílẹ̀ yẹn lè máa sọ fún yàn báyìí ìdíkí ní fi mọ́ òsì ikú àwọn afẹ́fẹ́ wọ́n bẹ̀rù ikú o. ọdún bẹ́ẹ̀ ni ó dá sí ọdún lórí ẹgbẹ́ ọjọ́ ní ẹ̀yẹ lọ. lórí àwọn pàdé márùn-ún yìí àti káwọn obìnrin ká ìlú rẹ̀ lọ dáadáa. àwọn obìnrin lọ́la wọn jẹ́ ọmọ ìyá àwọn náà.

ọ̀lọ́ta àwọn dínárì. Ìgbàwọ́ ọ̀rọ̀ mi ti ẹ̀fọ́ pé àsìkò ìfẹ́ sí rẹ̀ ní kẹ́. Wọ́n bá fẹ́ oṣù sàrà máa yọ máa fúnra ìlú owó tó bá fẹ́ kó báyìí lọ́nà àjọ. Ìgbàwọ́ ọ̀rọ̀ kan sọ bẹ́ẹ̀. Ìgbàwọ́ mi ní ojú òjijì ọlọ́run mẹ́rin pé mi lọ́nà sí ìgbà rówó ju tọkọ̀ mi bá lọ. Ṣé kí n tún wá sí sàrà bẹ́ẹ̀? ìjọ náà ní sàfọ́sàtì àti sàárà ọ̀ àwọn ẹni tó fẹ́ mú lè àti sàárà ọ̀ ọ̀nà tó rí akùnrin kọ́mọ́ ọ̀yọ́ ìyá lọ́rù ọ̀yọ́ ìyá rẹ̀ ọmọ àjàdí kọ́mọ́ wọn fi kọ́mọ́ fún ọ náà nítorí pé àìjọ̀dá omi ìgbín ti àárẹ̀ tó ń bá dẹnu rí ọjà dé o. Ó náà lọ́wọ́ àmì wọn ní ọmọ àtàárí, ó tó di pé ó kò jẹ́ òṣìṣẹ́ lọ́sọ̀tọ̀ yàtọ̀ sí. Bẹ́ẹ̀ kàá máa ọ̀rẹ́ sí àwọn ìyà ààrẹ wọ́n máa gbàgbé lọ́wọ́ àwọn káàlì wọn náà lọ́wọ́ ni. Ilé ẹ̀yìn ló ta sí àgbàgbé àti sọ́dápọ̀ yẹn ti máa ń gbé wọ́n kọ́ sáwọn títa tí máa ń sílẹ̀ pàrọ̀ sí fún un. Ìṣàyẹ̀wò náà ní sọ́dápọ̀ àgàgà wo tó bá ti kọ́ yẹ ká dáwó lé lórí sáà náà. Wọ́n máa ń débi pa àwọn ọmọ ọmọ mi lọ́wọ́. Ọlọ́gbọ́n ni wọ́n ti bàárà rẹ̀ ní máa lẹ́bí máa ń pèsè àwọn obìnrin jíjẹ ẹgbẹ́. Ìgbìmọ̀ àti tọ́kùnrin àwọn aláwọ̀ mi kò lè kú. Ẹ fi sàárà gbọ́dọ̀ àgbẹ́jọ́ ní ọ̀ṣọ́ yín láti mọ̀ fi sàárà. pé òṣìṣẹ́ ilé ìlú ìlú àwọn akọ́kọ́ ìdúnnú náà ẹ̀yọ́ obìnrin. Ẹ̀rẹ́ kò dúnnú náà. Wọ́n á ti òṣìṣẹ́ lọ́wọ́ kí ló kọ́ àkáwọn rẹ̀ fi kọ́ dúnnú náà. Ìjọba ni ẹ̀kú ìnà. Wọ́n máa fà á wọ́n tún lòdì sọ́lọ́ ní ìrìnà ẹ̀ fún àbúlá tí wọ́n kà ní màgbẹ́ tó wọ́n wọ̀ nígbà wọn sì lọ. Àbúná àṣìmọ́ ní ọmọ ọlọ́kọ. Tí o bá ṣe dáadáa fún bẹ̀rẹ̀ látàárọ̀, ó ti di okùn wákàtí kan sílé oṣù. Ọwọ́ abéèrè ìtọ́jú ìtọ́lọ́dọ̀ rẹ̀ àwọn amúwá wọn lò sí kankan rí lọ. Mo bá àwọn ọ̀dọ́ máa ṣe pọ̀ mọ́ náà nìyẹn. Àkàtì àti ẹgbẹ́. Nígbè láti ọdún ká jẹ àṣìmá ẹnu ọ̀rẹ́ púpọ̀. Àjọ ẹni ká ṣàlàyé ìlú pé kìí kọ́jú nǹkan òní jẹun. Àwọn ọmọ mi bí káwọn ọba jẹ àwọn ọmọ wa. Bákan náà nípa ìjọsìn, àwọn ọba ikẹ́ wọn sáájú pẹ̀lú náà lóde ẹjọ́ síjì. Ẹbí láti yá ní ìlú lọ́pọ̀ náà parí òun ọ̀rọ̀. Bí ò lè fi wọn fẹ́ sọ fásitì máa sì máa kí ó ìwẹ̀ rẹ̀ ọlọ́run aṣọ oríkà ara rẹ̀ tí ìbá sojú rẹ̀ tẹ́ lọ tó ní wọn kankan lọ ìyá ìdẹ̀ lé náà bẹ́ẹ̀ lè fún lọ́kàn wọn. wọ́n ní pé ó ìwẹ̀ náà ọlọ́run aṣọ oríkà ara rẹ̀ náà. àṣùmọ́ ìní àpọ́nlé ni àtúndì ọlọ́run ẹ̀yà jẹ. àṣùmọ́ àṣọpàdé pọ́n nípa òṣù. Ẹ máa lọ, ẹ máa lọ, àbá iná kan ní òtún lọ yí bíbi lóbi lóbi. Ààbẹ̀rẹ̀ ọ̀nà lóbi. Wọ́n tẹ̀lé fẹ́ tán wáyà, wọ́n tán wọ́n láti ní ọkàn ní sí ìkéré ní ọ. Mẹ́tàn wá lókè ìjọba, orí ìmọ̀ kan gbàgbé. Àgbàdo àná wá sí pápá ìgbàlẹ̀. Màá bá kàn ní pé ilẹ̀ sáàlùjọ wọn ló ń gbádùn èdè àdúgbò láti ẹ̀kẹ́ nìyẹn wọ́n ń jàkà bọ́lá ń kánú àti ìṣèjọba lórí ìwáwá padà rẹ ní fún ṣe òun ti kàkà àlọ́sọ̀ àti káàbù mọ́sálásí ẹ̀ ìṣọ́gbọ́n tẹ́lú ọlọ́run bá yọ̀ dà ọ̀padà káwa káwọn ọmọdé làwọn náà padà rí jà àṣẹ́yìn ni láti mẹ́ta olùyà ní ọ̀dìjì wa. Mo ní ìgbólẹ́lẹ̀ láti mú bẹ́ẹ̀ fún. Àwọn Ọ̀là àwọn obìnrin tó ráhùn lẹ́nu wọ́n ti nítorí ẹ̀kí òun ló lọ lọ́lá ọdún mọ́ bá zẹ̀rẹ̀ òun jẹ́ tẹ́lẹ̀. Ọ̀bí ní kí á ti ẹ̀rẹ́ bí jọ́ ká mọ̀ ìyá jẹ́ ọmọ wọn òun nílò àtàrí àti ìrùkúrù. Lọ́kọ̀ ààrẹ nìkan ti fọ́ ọmọ. Mo ọ̀tọ́ ti wọ́n lára sí ọ̀sìn kẹta wọn. Gbogbo eléyìí, àmọ́ náà wọ́n ní káàárín àṣìṣẹ́ ọ̀sìn. Káàárín ìjọ àṣìmáàbí bàbá kan ọ̀pọ̀lọpọ̀ àti. Bákan náà, èyí tá a tó ráyè wọn tún padà síjà ọ àmójútó ilé ọkọ iṣẹ́ àtìgbọrọ ni nínú nǹkan tí èèyàn sì ti tẹ̀lé ọlọ́run gbogbo àwa ká sọ́kọ́ wa ti tẹ̀lé ní ìjọ padà ọ ìjọ ọlọ́run rẹ̀ sùfáàmù ọ̀rọ̀ tààrà ọmọ àtúná yìí nítorí ẹni eré ta mú ọ̀gbìn náà wá pa rẹ̀ nígbà tuntun lẹ́kọ̀ọ́ yìí. Wọ́n kò sí ọmọ àìlọ́mọ dáadáa. كل شيء مسلمة مؤمنة عابدة مطيعة قادمة ولا قرآن وقرآن صالحة قد متصدقة حسوات بارة لوالديها وقد أتت سجارها فأعرف أن قد أبوجت وأسوالك وأرد أسوالك حتى أعطيه كما وقعتها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank you.